أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا الصواب وجنبنا الأخطاء بمهر فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي امري واهل العقدة من لساني يفقه قولي ست الله مزبور علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة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 ya kare bibiku dia shuyete amemeboka ozojetere do tuwo chakan do morihi anabal qur'an oni sunnon to muhammad sallallahu alaihi wasallam ana me hahyo alquran nona agovi egahi anara agbete hete na heke don to muri onwota dɔbɔ de dera kaa tete kama mɔ ma anyi awo mɔ ma anyi sonto mori si kɔyɔ no ɔbi kɛ tuwo kɔyɔ kyaka ndo mori anabal kur'an daasi ha hurozi deɛre tuwo ku sunna no nto mori deɛre de kɛyɛ tuwo ku sunna alkhulafa ɔrɔshidun ɛna e ɔdɔmrɛ so rɛ ɛzɛ anadɔ nto mori yɛrɛ so ina asaabi ni ankiri mi abubakar irimi umar irimi usman irimi ali ridwanullahi alayhim ajma'in yaba kanisi umuntu to muri binehe dokoto omuntu muri re kaka ono bo mananyo ile hukirikiri umuntu oni bai enyi egahina heke egahi enyo ina heke ɛnyi sa ahyehyɛ inu mu ntu omori ɛnyi sa ahe tarika inu mu ntu omori anyamọ yẹn naka anyi inu mu ntu omori yɛ ɛna to ɛbɛ bɛ dɔ bɛ kuru bɛ wallahi tallahi fima billahi alladhi la ilaha illa hu ɛnyi sɛ nana inu mu ntu omori ɔbi hyia ɛnyi ɔbi tarika ɛnyi tarika tu tarika naa ɔbi ɛnyi. láti ọ̀tọ́ orí mi sáàyì omori yanyi anabi kunyere ginigini sáàyì chakanda nyere ginigini anyi anabal qur'an sáàyì ọ̀sá ahẹ́kí islam anyi sosa sọ́sọ́ sáàyì ọ̀sá anabai muhammad sallallahu alaihi wasallam ọ̀nà ọ̀dọ́ ìgbẹ́ anyi ẹni وما مريم وفداك لك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون منيبين إليه واتقوا واقيموا الصلاة ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون فأقم وجهك للدين حنيفا أمري أكاي أنت أمري reka wa wa shi resa o ya heke aheke ne kaka o hangrozi o kabori shiriku aheke ne kaka o jee yo muri on nyara gene gene فترف الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ọ̀nà tún náà bá tó rẹ̀ sọ ni iná ìdìkú omúrí ọ̀nà yẹ́rẹ́ gìnìgìnì iná ìṣẹ́ ìkejì omúrí ọ̀nà yẹ́rẹ́ tsọ̀tsọ̀tsọ̀ lẹ́fàdìdì ilẹ̀ lẹ́xalkìlá asọ́nàbàrà ẹ̀kọ́ omúrí òbọ̀nìní xalkìlá yìí tafasi ramadamadama jẹtẹrẹ ọbi látàdìdì ilẹ̀ nídìnnìlá lẹ́xalkìlá yìí bìmánà látàdìdì ilẹ̀ nídìnnìlá ọ̀sán ni bíi habara ọdụ ni ini balaba ama ise loriri ọdị amru anyị sa habar lata dị lele halkila e enyo ibara ya nke omori so omori aka ebe nke asụ heka na ụzọ heka na hi ọnụ si tọntụ be asụ bara awọ nini o sinọtụ ntọmri ni لا تبديل بمعنى لا تبدلوا دين الله لا تبديل لخلق الله لا تبدلوا خلق الله بمعنى لا تبدلوا دين الله أصوب عليكم مريكم ونين أصوب عليكم وما نعبان كما شرعوا إسو مريا كذنا نعبان نعكم شرعوا أصوب عليكم ونين قرآن ما نعكي كان قرآن ما نعكي bẹ́ẹ̀ bá ìdí màá náà ha bọ̀ ṣeéṣe ó lè ṣe yẹn yìí ìdí ṣàkùrà ánì tó láàtàbìdì ilà lẹ́kàlùkìlà ina jin ọmọ ma ụzọ tụghị ka asị ya kụrịrị ha ka ansọr ansọr islam ụzọ tụ dị shọ kana ka ozi ama wa bụ sese dị ahụhụ asị jọ apanụ and ọbụla mana ansọr islam bi organization ọ̀kwẹ́ngbò ọ̀bì ìjẹ́ ẹ̀yìn ìjọba amẹ́wọ̀ká ọsịrị àkí ah, islam ní nọ̀rẹ́dẹ́ ụgbọ́bọ̀ ọ̀kwẹ́ngbùrì ìrè yí islam nọgide ankụmọ̀ ẹ̀ka anyị mss muslim society islam muslim student society ka anyị jamaat nasir islam lẹ́jẹ̀ẹ́ isi islam nọgide kẹ́nẹ́ẹ̀ ebi jama kristu islam ɛdɛ ɔkwan gɔɔbi ni ɛdɛ esu yɛ pɛtɛ so kaba nye aro ami ba nye akida sɛ nyɛ ɔyɛ akida ɔyɛ dɔw anyɔ di dɔw li na se bɛ ne ase mo kɔrɔ nkun bɛɛ jɛ bɛ kwan go ɔyɛ si islam yɛ na ɔbɛ den ɔta abo ansar islam mɛrɛ bi ana aka ansar islam ɛɛ ɛnama agu islam ɔbɔ ɔta the helpers of islam ɔta. oni sheikh kamal jina liloni almarhum ono siyete a ada ya kamalia ebi kamalia obi eh ya baya wana tanki kwa the islamic organization miku zoya mituka siya kulire wabanyi dinyo dinyo zamin manyi obisa manyi zamin this sire hono kana kuzi amwala wele ni me mi obi dawo ni mi inu wa jam de ma petan sa ọdún maka ká ka àhámọ́ mẹ̀yà náà bá ń wọ màámi mẹ́dẹ́ wé ń wèrè organization it's just a organization ọ̀nà yà sí islam láti mi ọmọdé yìí dáa káyìn káyìn ọmọdé àwọn bá bá wọn لا تبديل لخلق الله ذلك الدين القيم pama ma he kana je an ka me so wa no we bara wa no ono je tere do do no kata do ma fe ha wa ma bara wa no ni ora ho ni adinu qayyim ما تنتورين ولكن اكثر الناس لا يعلمون امريكا اورا لا مي بايو اني نايه دومري دا كي كاري نان دوكاي منيبين إليه واتقوا وأقيموا الصلاة ولا تكونوا من المشركين منيبين إليه أمري كيف يباليون دي أبي ما ما يكون ذا يبي ما ما يكون ذا دي يباليون أمري واتقوه دي أن يوهن أمري وأقيموا الصلاة دي أصلا يقول جاء ولا تكونوا من المشركين أمري كسي إنه من المشركين ase yi naama sasa bi na omori hɛkɛ ase yi naama mi sɔbɔ ko na omori yɛ ɛnaba bi domori ɔno ɔtɔ dɔre mi ha hɛnin ɛdɛ naani min aladina farraku dinahum wa kanu shi'an kullu hizbin bima ladayhim farihun min aladina farraku dinahum ɛnaba e e, e na omori kaso yi naama mi shiri kuni ni ɛnɛ bɛ nene kaka ye farraku dinahum ɛnɛ ne kaka ɛɛ ɛɛ gaheke ni mihi ne ka can can tɛ na ɛna yɛ kɛ ɛɛ wakanu shia shia an de kira ngora ngora ngora ngo eko ko loka asono kana basani asono kana mishandilia sunusia yi e kabilia yi e sa sa de shia yi asani yi asani la ilaha illa allah umuri ama basi ni lukmania amen lo tonto muri sallallahu alaihi la ilaha illa kulu hezbin bima ladayhi farihu bọ́mọdé kẹyìn bí wàá gbọ́ra gbọ́ra la iṣẹ́ ọ̀rọ̀ tó o kú ọ̀la jẹ́rìí ọ̀kẹ́nẹ́ kánò dọ́ọ̀la kánò ọmọdé kìí sọ ọ̀rọ̀ tó o kú ìràgbọ́ra bọ́ ìràgbọ́ra bọ́ ní ọmọdé ọ̀nà kàsí ìbò ló ń gáyì abakú gáyì ọmọdé kẹ kulu hezbin bima ladayhi farihu ìrẹ́ adébọ̀pọ̀ ní ọmọdé sì gbére ìkàrẹ́ ọ̀kàsí bọ̀bọ̀ ya ẹnẹ gàhẹ́kẹ́ nìyí ẹ asẹ́rì bọ̀bọ̀ yà o lóhùn ìmọ̀ nìka yẹ Ah, ẹ̀yà rẹ̀ wọ́n bá sẹ́ yà múlí ọ̀nà bọ̀bọ̀ yà yẹ. lẹ́rẹ̀ ni ni anyi isaburo kòtúrọ̀ lànà o mọ̀ ní kàwá láti ẹ̀kọ́ nínú mú ṣírí kíínà aso yìí náà mi ṣírí kù níní nínú lẹ́dí iná fẹ́ràn kú dín iná hom iná lónìí kàkẹ́ gàhẹ́kẹ́ nìní wà kánú ṣí yà án dẹ́ni ìrakùnrakù kúlò hezbin bí màlá dé ìfarihàn ìrakùnrakù isọ̀rọ̀ tuwọ́kù

ọmọ ẹ̀ṣọ́ àyíkáni yẹ tẹ àyíkáni yìí kò nyẹrẹ gẹnẹgẹnẹ abantu ẹ̀rẹ kọ́dá yà abọ́ntò kẹ̀hí ọ̀rọ̀ àmì náà ẹ̀ka nọ̀nà kó o rẹ̀ṣọ́ níbi ádámà ba o rẹ̀ṣọ́ nàbà muhammed sallallahu abọ́ islam ya ọ́ abọ́ nàbì ní islam ẹ̀mẹ̀ islam ẹ̀mẹ̀ bọ́n o rẹ̀ṣọ́ nàbà muhammed sallallahu anko mori pa anabi no ijo mori omori adọ kaa ka anabi no ọmọtọ kaa ban kai wa umirtu an akuna min al muslimin yunus wa 72 wa umirtu an akuna min al muslimin anabi no ka ma ba yan kono bi muslimi o nuhu edaka ka wa shadiliya wa muslimi o tajido edaka ka wa kadiriya edaka ka wa shia musulmi ọ̀pátínà wọ̀mí tó ànàkúnná mínà musulmi àpọ̀ àmọ́ báyọ̀ ni kọ́nà yìí musulmi islam àti islam dọ́mọdé kan nípa níbi ibrahim aleyhisalatu wasalam nìkan إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون إذ قال له ربه أسلم omori ke wonto omori mo ita ma ya na henene ijo omori ka ya bi ibrahim kai aslim sada di islam da he kwana na he kai sada di islam da قال اسلمت لرب العالمين ده نبي ابراهيم دوكا ايه انا سد انا دا كي اسلام انا يوموري انا بو هنا ابي بيتي ووصى بها ابراهيم بنيه ويعقوب النبي ابراهيم ان بايو ده سي كونو النبي ابراهيم عليه الصلاه والسلام ده سي انا ني كونو يجاني ابا النبي يعقوب انا مرسي انا ني كونو يجاني أنا إبراهيم يا أمان أنا مري كايا أنك أسلم لك وادي إسلام لك أسلم قال أسلم تل رب العالمين قال صابها إبراهيم إبراهيم بني أنا إبراهيم أصلي أمان بس كونو يجاني ويا أقوب ده نبي أقوب ده نفس كونو يجاني أنا بي أنا بي أقوب بنا عجاب يا نبي إبراهيم أو أنا نبي إبراهيم مكسر كونو يجاني ده سو كيجاني نورس كونو يجاني ليه bẹ́ẹ̀ bá dọ̀ yẹn wọn náà yaba niya omori kata hijja ni inna allah astafa lakum dina omori o na yẹn dọ́ nyọ́ ìrìn yìí wọn ni fala tamutunna illa wa antum muslimun asúnzẹ ẹni ni ka yẹ ni ka ni ni bi musulumi o ẹ̀rì kàmàlíyà musulmi ẹ̀rì kàbíríyà musulmi ẹ̀rì ṣàdìlíyà musulmi ẹ̀rì simosíyà bọ́pẹ̀tẹ̀ pẹ̀pọ̀rọ̀ pọ̀nfà fọ́látàmọ̀tọ́nà ìlà wà ń tún musulmi islam reka wa ahyɛ hɛ tetɛ tɔ sɛ islam asofara awɔ omu yɛ omi sɔ kaka sofara awɔ bɔbɔ n'aba ni ni ɔnto ni mɛ sɔɔ bɛ sɔmuri akayi kuma ni asɔmuri aheka aheka na ɔbɔ ni ni silɔtɔ ntɔmuri ni sɔtɔ nbakara wɔ n'an one thirty one na one thirty two dɔmuri yɛrɛ akayi nipa ne bi yusuf fatima samawati wala anta waliji fi duniya wala akirati tawafani musliman wa alihikini bisaali anabi yusuf inu ya musu bi pe mori ọkẹfà àtọrọ samawati wal ard máa yẹ wọn mọrí ẹni kẹka yìí ẹ kẹẹtẹ ni wọn ní sẹmọ rẹ tẹsù ẹ e, anta wà líyì fi dunya wal akhirah ẹ e, ẹ wà bọ́nà gùnbà mi ẹ wà bọ́nà gùnbà mi nọ tẹ́hà tẹ́kù nọ tawaffani musliman dọ́mu wẹ̀ ti di islam dọ́mu wẹ̀ ẹ̀kú mùsùlùmí bí mi bá gẹ́rẹ́ àwọn ni àtẹ̀rẹ̀ níbi yusuf yìí ẹ̀yin sọ́sọ́ náà wọ̀ káwá mi an kẹ́kẹ́ tẹ̀rí tawafani musliman ewo mori dɔmu hɔ sini islam dɔmu hɔ nabi musulumi wa alihikini bi sɔlihi bɛ ewo mori duware zami de ka zahura zɔhiza rɛba wa nibi musa ale musa dɔn ra kaa zɔn kai surɔtu yu ɛnimi ka sɔn bi yusuf one oh annabi musa na raka ya manka ya qawmi in kuntum amantum billahi fa alayhi tawakkalu in kuntum muslimin ya qawm ma ya nazam in kuntum amantum billahi wa ka wa do yo muri ni fa alayhi tawakkalu shayturu muri onone ni in kuntum muslimin wa ana fika wa muslimin na bononi ana fika wa muslimin ni duk muslimu ni islam anẹ́kùnmọ́sá wẹ́kà ayéwàkà inkuntum haruniyi haruniya ẹ́ agúkàdá anẹ́kùnmọ́sá yẹ́ sí rẹ́ ọ̀nyàrá na anẹ́bì haruna ọwọ́n àwọ́kà wà inkuntum haruniyi na wàá wàá bá ti haruna nínú wàá mi sọ ní haruna mẹ́ nínú muslimi na ní inkuntum musulmi náà mẹ́nu omúrí ọ̀nà bọ̀ fáyẹ́ dọ́sílẹ̀ yẹn suratu yunus ọbọnọ fifty four dọmọdé kan ní pẹ́ẹ́ ọkọ ọmọdé nana dọ́wọ́ ini hìọ́nà ana ana kẹ́nẹ̀ pẹ́ẹ́ rà níbi mú sá ibe ka vene care kẹ́rin wọ pa níbi mú sá sí rẹ dẹ́n ní ma na sẹ dẹ́n irisa ẹ̀ sẹ́ka ọmọdé ọkà asahara ɛna na pe naa yɛma dɛbɛ dɛma da yɛ ne musa dɛ yɛ ka yɛ wɔn ni kɛ wɔn rɔba naa afirika ale na sabira ɛwɔ wɔn yi si mɛyi suuru de si suuru yɛ tɔ ye wɔtɔ wa fana musulmi do wa dɔ yɛ wɛ eki musulmi de ba gɛrɛ o eki musulmi de ba gɛrɛ o la ilaha illallah dɔw mori yɛ ne ba ka ye ni pan naba ye muhammad sallallahu alaihi wa sallam ka ye. قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون من المسلمين قل وانت أمري كاي وكاي إني أمرت أما دائني أن أعبد الله مخلصا له الدين ama ba ni ka ye ma heke omori onyara gene di ma si zɛyiza heke di ma hyɛ ɛkɔ na ɔgye onyara tsɔtsɔtsɔ wa umirtuli an akuna minal muslimi bada ma abayi ni ka ma ye ni muslimi o ma bi muslimi ewo n tɔ omori ɛrɛ wa ye ni bakiriya bakiriya abubakari dɔkɔ ibakiriya ɛwɔ ayi ni umariya umar ɔrɔ n'ɔnà ɔlá yìí nà yakubu anwu jomori kaayɔ kaayɛ ɔsa ɔrekɔnɔ ɔsa asa ayikan ayikan ni Ibrahim. ibrahima ɔ anɔntɔ ɛyɛ ibrahimiya ɔyɔ ɛdá yɛ tijọ́ mọ̀rí kayọ̀ tó mọ̀rí kò rí kayé irí mẹ́rin kẹ́rọ bi ibrahim àmàbọ̀ iná iṣẹ́ ìkejì òmùrí òní ọ̀tọ̀tọ̀tọ̀ orékọ́ náà ọ̀bọ̀ sàásà tó mọ̀rí ayé màmá sàásà níbi ibrahim na mẹ́rin rí àmàmà ọmọ ọ̀gẹ̀rẹ̀ àníbi àmàmà ibrahim yìí àbọ̀ ọ̀pẹ̀rẹ̀ aka yàbọ̀ yàbọ̀ ọ̀nà iná kàmákàmá ẹ̀ wọ́kùnmí tulè àkúdá iná mùsùlùmí àmọ́ ọ̀báyìí ní kama ẹni mùsùlùmí mọ́bí mùsùlùmí ọmọdé ọ̀nàbọ̀ ọ̀há ihu náà ìbà ẹ̀kọ́ ọmọdé ọ̀wọ́ ọmọdé àtọ́ ìwẹ̀ ọ̀dọ́ ìwẹ̀ tó sí islam èkì islam asanyere ha sọ ní sí islam na gere òmòrì yìí islam gene gene na gere òmòrì na gẹ́rẹ́ òmòrì ọ̀nìyàrá tsatsatsà amin amin ani ani mɛ kare ani kur'an mɛ kare yin kur'an nu tó kaka yi aba gahi o bɛ tu mɔnɔ yɛ kawa tu kɔ nɔ na

ɛna n'ara inú mo ntú omori ibe ẹnu ntú omori mẹhẹ ọmọ bẹ yìí lẹhìẹ ẹnẹ jẹ ẹtí nani ọmọ bẹ yìí ẹnẹ ní jẹ nani lọtí ntú omori nìyí ìsọlù ní náà náà ntú omori inú àbáwòrán wa wa omori

ama ɛdɛ yɛ ama hi ɔkidi islam akini islam ɛna ɛra ama ɛra e mu wà hama ama wà ahyɛ islam islam wọn bá yɛ islam dudu du ahududu bi e, ama ni ɛ ɔkpa ni ara mi ni ni ama mi ara mi ni ɛ ɛmi na yɛrɛ kama na abara awɔ kó kɛmɛ kú lè mu wọ́n yɛ ama hi islam ɛyɛ ŋun ɔjɛ ɛwɔ omori kasa bara awɔ wɔn abara awɔ wa wa nyina hɔ sɔ no na si bi ɔno so yɔ nuka yɛ kudu hɔ ayi yɛ islam nuka yɛ kure hɛ na kure wɛ fɛn si ma na na ka yɛ omori na pii kia ma lɔri mi ka nyɔ yɛ tso na omori ɔrɛ si na mɛ la ama na kuri na si ma sɔ yɔ ma mɛ masɔn fɛ tó omori yi mi tó ɛsɛ ma maa mi ɔrɔ tó ɛna mi yɛ ba jɛ idan idan tó omori jɛ tó ina afasa abene nan dɔwɔ dɔnyɔ dɔnyɔnɔ dave dɔsinfa ka ɔna asinzo kaye ɔna ɔnyɔ yehu no nto omori yi dɔni nyɔ yehu ni asa abene ne ɔsɔtɔ nto omori nini omori aha ihu ɔna sɔ nini. isɔsi do abɔ no agogo ntomo ni wana kaka mana amila amalan leisa aleyi amuna fɔhuwara dolo ɔba tɔla na amo kɔrɛ nyɛnyi na kɔnɔ naani inu kɔrɛ ne kaka yɛ yɛ don we hiɛrɛ mɛ baba bibi yi o tiri wɔrɛ ne ba don we isɔ ntomo yi kɛ a bɛ fɔ sa he rawahu ni ma musu hadith ana laafiya ɔbi masalasi ntomo yi yi hadith ana laafiya ɔbi.

Mùsùlùmí tó mú rí nìyí. Ọ̀la ọ̀bọ̀bọ̀ ọ̀nà ọ̀bẹ̀rẹ̀ ilẹ̀ sọ̀kàyè àbáyọ̀ túbókú hablùlá wà tásí mú bí hablùlá ìjàní àn wọ́n láta farakù. Ọmọdé kàyè túbókú bò ọ̀bọ̀ na ọmọdé bí. Èwùn òkú èwùn àti ọmọdé ni ni ọmọdé nisun nu nso omori na mi hɛhɛ ama na na mi nso omori kɛtɛ wala tafara ya esi wọn akɔnyɔ yasi nze wọn ɔnɛbi yasi kpasɔsɔ yi tɛ wọn yasi kpɛwɔ hɔ yasi tó miri yɛ wọn ayi islam koko yi ayi kɔsɔn koko ya na ire ma sentiment to boka eyida aso to boka ibi wa aso to boka ire ida ni kwa wa na gere omori a ume ma ba nina so iza na gere o slot yon to omori ni ni ona ya kare na ani nfa omori na wo sire ye ni a isme si wonu ba oni ne shabuli atama to boka asuri rabuli atama we show we show maame sori tó bùkà àmà ìrì àmà kàn ìrì àmà nyẹ báyọ ọdún mẹwàá nfààní dání kọ ọdún mẹwàá nfààní ní ha kàní sọnà ẹnẹ bẹ bìyẹ tá mi hẹrẹ hẹrẹ nyẹ àwọn kàná kò rè àwọn ọmọ ta yọ ni kọ ahọ wà á kò gẹ́rẹ́ ọ lè bọ́ọ̀lù má asọ́sàn maame gbẹ́kà ọ̀fọ̀ wọn náà kẹ́nà ọ̀fọ̀kọ̀ ọ̀wọ́ náà kẹ́yìn rẹ̀ àmà yẹ kẹ́yìn sí rẹ̀ ọmọ kà ìrì àmà nyẹ ọ̀gbìn. ìzẹ̀ ìbàbá ara yìí nílẹ̀ ọmọ náà ẹni kú ọmọ náà láti ọ̀tọ́ ọmọdé yìí ah, ọ̀dọ̀ tó ọmọ náà ẹbá hánúrò di orítù okú kùrán jẹ́kà ń dọ́ọ̀mọ́rí yìí ọ̀rin súnmọ́ ń tó ọmọrí yìí òyìnbó ẹ̀tọ́ ọgùnrì ọ̀hún àmì

tenka pee hu n'abɔ mebuloboro kan na hu n'abɔ silva <laughs> tɛtɛrɛ kawai nhyɛ hu n'abɔ maka pee hɔn sika yi ire na na ire ɔno ɛ e, e, e, isi ame na heka no deɛ nsura mu wɔ ahɔ asanyoro sama nyɛ wɔn baare ohio no na ɔrɔ ato asanyoro sama nyɛ wɔn baare nsura no ɔde direct direct question answer na ɔyɛ direct question ɛ answer.

direct questioning it's only talk about it yes or no àbíàsọ ló ní ìgbà ìṣòro ni masilasi ohun tó mọ̀ nínú ni òun ní tó ìdọ́fà ya òun tó tó ìdọ́kẹ́ ẹ̀yẹ ẹ̀ẹ́ kúkú ẹ̀kúkú nìdí ẹ̀yẹ explanation ẹ̀yẹ àmà onúkúkú nìdí. okenye akụkụ nye ha yiri enu onukwu n'ite ọka okenye e, e, adịghị ọka ịra yiri onukwu n'ite hụrụ ha akụkụ nye na ama ama na ashita na akwụkwọ a na-abụ alakin ndị etu shaitani ya bana maslọtụ ntọ mụrụ imi ehe e, ohi obi ka ee kaka ìdínú àmì iná kọ̀rọ̀ àmì ọ̀rí àdísọ tó mú ríka ìyànkí mẹ́rẹ́ àmì mẹ́gẹ́gẹ́gẹ́ dánẹ̀ mẹ́rẹ́ bọ́ọ̀mì ìyànyẹ ohun yẹn wọ̀nyí húnọ̀ tó mú rí wọ̀nyí ọmọ rí húnọ̀ tó mú rí yẹ́ ni húnọ̀ tó mú rí yẹ́ ni wọ̀nyí ọmọ rí húnọ̀ tó mú rí àbísú ẹnu kọwàá rẹ̀ wọ́n ni ohun húnọ̀ tó mú rí ọmọ tó mú rí àmì àkọ́sẹ́ páì ọmọ sẹ páì ọdún yẹ tẹ ọdún yẹ ẹ̀yẹ́ fún mẹ́rin muri anaba vaya imi muri anaba vaya imi wawere kusule ya no anmika every eh, nyobe it is serious it's a matter of seriousness muri anaba vaya imi asmatu nto muri ni ne sinya menene sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam abi lɔri yan sallallahu alaihi wasallam ɔn aba na koko de pete kuri na jɛ ebe kukuri nɔ kuku a sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam aba na ko de padi de ebe kuri nɔ musulman tiɲɛ tó wuli. alhamdulilayi. jɔzɔn nɔ naani. masha allah ire ọ̀nà gidi kàfífẹ́ fúru iniri mi ajúwe ẹnẹ́zẹ̀ yìí sí ṣégbọn inájúwe ní àká ajúwe omori òmìnira gìrìgì náà rè jòzọ́nà náà ire ọ̀nà gidi kẹfẹ́rẹ́ hù iná ìsìrẹ́ ṣéwọ́ rà bọ́ sí yìí ẹ̀rí ṣéwọ́ sá iná rẹ̀ náà rè. ọ̀rọ̀ rẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ káyé àbáhà àgbo ikọ̀ ntú òmùrí ọ̀sẹ̀ pàì ọ̀sẹ̀ pàì koran náà rẹ̀ sẹ̀ pàì. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بويا إنك إني مكبرة إني مولي أنا yɛsɛ ɔnumata wɔn ɛkò yɔ ɛka ɔnumata adwuma na ɛyɛba ano ntomori asesɔyɔ asesɔyɔ no ntomori anyọrọ ihe onye na ana aja ha kwa onyara ijo na ahari ndoka wa fina rasulun ya alamu ma fi gadi doka anyo ntu ina kaka na yana akọ isa ba na ogo don to mrike Ili onu bidi ake kawaka kawaka ko no isa ba na ogo hmm. zajo ono isa ba te not to mrini ono isa na te deki idon tumuri kenne e, asabe ne rejetu ize ejetu asabe ne kakai anyi ne wenne na aka omuri ora tu yon tumuri ko kaiwa kizna janna yedi don tumuri do kaiwa ebebe enewo enewo ana ana ana ana ze tohe agukai nyana zo enewo no me sadun saidun zubayrun طلحة وأبو أبيدة وابن أوف عاشر لهم ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان بالكامي سابو سعيد أسعدنا أنا مريد كنت مريد كاي وكذنا الجنة أنه أهي سابو أهي سعيد زبير طلحة أبو أبيدة عبد الرحمن بن أوف

imeju na ko to muri na eri o eni nere sire enwu da si nyi herasa da si nyi herod mesa mm ana bisma ka ya no iso nto muri se pa ya no fa ma ka ya no ko nto muri o kai o man ko la la ya manam akulu fa le tabawa maqaram na nar o da to na akiso no nto muri o ka e agire ja ne me ne eze onjo ya we kuzini robin عليه وسلم إذا ما سيما يقول ha ɛfɛ na na bɛ fɛ ɛnu tó ɔka di mi kaw kɔ ɔbɔ hyɛ ana a ɔmu di ɔha mu ɔsɔ mu yi zɛ fu wɔ tu fu wɔ fu ɔni akari ɔnu ɔka di mi ko ɔka ɔdɔm wɛ láti ohun tó mọ̀rí nìyí. ní wọ́n bá kẹ́kọ̀ọ́ ń tó mọ̀rí kà ẹ̀ wọ́n tó ọ̀yẹ́ bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ tí kí sọ ń tó mọ̀rí kíkọ́ rẹ̀. kí sọ ń tó mọ̀rí kíkọ́ rẹ̀. wúlíẹ̀ náà bá wà báyà ilé wúlíẹ̀ náà bá wà báyà ilé. ọ̀bẹ ní hadith wọn ò wí alharif alharif al'awa rọ́díọ̀lá ọ̀nà ọmọ àkánika. مررت في المسجد أمرهم الملاسي فإذا الناس يخوضون في الأحاديث don ne tuka la ne ɛ ase na fe bɛ anya hankata yi ne ye hadis hadis yɛrɛ yi ne hadis n t'o mori yi fa dakantu ala ali yin radiyallahu anhu o ki dɔn ne bɛ ni tɔn ali radiyallahu anhu sayi na ali karamala wajɛ radiyallahu anhu fa kultu dɔn kayan ka ye amir al-mɔminina ɛ wa dɔ ko mori yi ìjẹ́ kẹ alì ọ̀nàbọ̀ lọ́bìdì ìjọ ọ̀nàbọ̀ khalifa ìníjọ náà alátara annannasa alátara annannasa kọ́dọ̀ kọ́dọ̀ fil ahadi wẹ́rẹ̀ rà ní mẹ́mẹ́ púpọ̀ àyà hàn kata ní rẹ̀ hadisi kọ́d ọ̀kọ̀d fàlúhà bí alì dọ́kà ẹ̀rọ sí ní màmẹ́ kúrtù ọ̀nàdì ẹ̀bí sọ̀rọ̀ ní bẹ́ alhárfù ọkọni ali kọtisami tó rasulillah sallallahu yakul ọmọ ọwọ́ ohun wọn tó mori kàkàkà yìí ala innaha satakunu fitna bàtọ́ ni ni aba nyi fitina o ọ̀gbẹ́rẹ́ mọ́ni tó mori yìí aba nyi fitina fitini papọ̀nọ fitini ẹgahi fitini gahi ẹnkẹtẹ gahi ọba abẹ́hẹ̀ fakultu ali gadọ́ni ka malmakhrajumin haya rasulallah ime menya ntu ni fitina gahyo no na na ewo ntu omori qal don tu omori doka kitab allah taka ndo omori quran al quran watu ko do ajai quran ka jeto la ilaha illallah don tu omori do ba kana ne ne ndoka yi fihi naba umma kana qablakum enuba agama bi de dɔli jaw ni ni ɔ ina kur'an nɔ wa habaru ma ba adakum enu bi sɛba ma ɔbɛbɛrɛ mi hama na ɔ ina ɔbɛbɛrɛ ma ni ni ɛ ɔ ina kur'an nɔ wa hukumu ma bɛ ina kom ɔ kare ina kaka na ni ni ere isabu kasimɔ kare ina kaka na ni ɔ ina kur'an nɔ huwa lifaslu leisa bilhazli ọmọ bí ọmọ àlùkọ́nù náà ní isẹ́mi man taraka min jabbarin qasamahu allah oda to na na wan qur'an no tete jozire so kata en don do don wehi. hi da aka ko murika do kishi kwa nka en so kata wa wono qasamahu allah do muridu gwe te do halakam wa man ibtaghal huda min ghayrihi adallahu allah oda ne ni shuzo iye sa jozasa ene ni jozinu qur'an na na be ni wono qur'an ni do muridu gwe ho wòhú ahabulahi mati kur'an nọ ọmọbòbò mòrí náà kọ kátàwé tẹtẹrẹ ọmọdé wòhú adikiri hakim ọmọbò ìtàmáyé anásẹrẹ ayẹgẹ wọn ẹni tiẹ tẹn wòhú asirọtù mustaqim ọmọbòbò kpọọrọ anabọrọ anabọrọ ọmọbò ọbọrọ ọtún anáwọn aljanna ni. هو الذي لا تزيغ به الأهواء أما في إلي أما في إسائي كاكاي إذي هو ọ na ibi ihu ọ na-asa asa dama asa asa nkwụrụ anọ nọ ibi ihu ozugbo ibi ihu ọzọ ọ jee ya nkwụ anọ nọ ya na dọọ ahụ ọzọ hasan ee dọọ oke na hasan ibi ihu na ozugbo ayọ na ozugbo ọsọtụ tó wòrí nìyí. wọlé tọ́ntà bí sùbí ilẹ̀ alisinati èrè àwọn ọmọ rẹ̀ bàbí iná ìka wọlé ẹ̀ṣùgbọ́n mi ní olùkú lẹ́mẹ́ẹ̀. ọmọ yẹn ni iná ma ha wa inú ìṣọ yẹn nà kùrán bẹ́ẹ̀ yìí nìyí sáàkì wọn iná wọn náà alákàkìrọ ọmọdé ọmọdé bò ọmọdé bò ka tọ́sọ ka yẹ arab tóra jẹ́njẹ́ sá arab tóra rọrọ ló kúkú gbó ló dòzé yìí nn wọn náà tẹ́ ajá ẹ bọ ẹ ní wúrà tẹ ha ẹni ní sálà

alaihi wasallam don to da kai wala tan qadi ajaibuhu itomoto pal qur'ana wa mata itomoto pal arime yan da te to he umenyana be do to he arime yan mata وهو الذي لم تنتهي الجن إذ سمعته حتى قالوا إنا سمينا قرآنا عجبا يهدي إلى الرشد قرآننا أذي لي أذي تكدني ككي aljanu nero za ama yi wore kene da kaka yi inna sami'na qur'anan ajaba ene wal qur'an ire alquran na bire arihi meyi yahdi ila rushd alquran na odoboro shoba oboro na tolan qur'an na dama boro za turo boro man qala bihi sadaq akonto mulika yi aval qur'an na wa isikare wala kidaira wẹ́ẹ̀bà rẹ̀ sùn ti kádà wọ́n mọ́nà àmìlẹ̀ bí i oje ọ̀nà àrẹ́fẹ́sẹ̀ kọ́ àmọ́ náà mo kọ́rọ́ mẹ́ bí iṣẹ́ ọ̀tá wọ́n mọ́nà àkàmà bí i adàn àwọn kùránù náà ọ̀là sí mọ́ kàrẹ́ rẹ̀ ọ̀rọ̀ àmẹ́bẹ̀ẹ́bẹ́ wọ́n mọ́nà dàá ilé yìí wùdíyà ilà sẹ́rọ̀tì mustaqim àwọn kùránù náà ọ̀là rà áhẹ́ làá bí nàmkà bí nà kùránù bí nà kùránù nì awa ramadiri ano ni dɛ awa ramadiri ano ni hunu bi ali dɛ bi ali a kaa yɔ ni ka ye ɛwɔ awa tuwo kura ano mi ka wa kele ya fama wa yɛ ne na tuwo kura sitatu ntomori mi dimi baa he dimi ba bee ki ano bɔbɔ no mi alu kita adanu omori si kyakanda tuhi ma hewa an ko mori me mo da ya naba muhammad sallallahu alaihi wasallam ko hewa do mori ka tin ta kan dan tin alquran kai تعالوا إلى كلمة سواء بيننا وبينكم الله لا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا شهدوا بأننا مسلمون قل يا أهل الكتاب أهوانتم مريد kaka ma heo ne ahli kitab ma heo na ne babo ono muri chicheka ndayete ono muri tutuhi ta'ala ila kalimatin sawa'in bainana wa bainakum zanini inire onyara ire okika eme ikaka ebe ebe onozu mebe ebe ina kaka na ire oninin ire ono onyonyo bi na kana ire onin dole bi ire ebe ebe ire ono ba allah na abuda illa kasanyi se kɔsa ebo mori o nyere genegene wala anusurika bihi nhyɛn na asisi sɔsɔ bere o mori hɛkɛ yasa hɛkɛ gye o mori asara nyi sɔsɔ e ne si bere o hɛkɛ aduwa na ɔbɔ o mori nyi sɔsɔ ne nana sɛ ju ɔno yi rɛ yi renyi wala yɛ tɛki da ba na ba ba arba ba min do da nyi rɛ zɔsa ɛ arba ba da nyi rɛ zɔsa o mori ọmọbìnrin mọ́ òmòrì dáàsọ́bẹ̀yìn rẹ̀ lọ́sà ohi inú yìí na kàí irúgbò yọ̀nà òmòrì ọ̀nyàrọ̀ ni dáàsí rẹ̀ zẹ́nu àsọ́bẹ̀yìn rẹ̀ lọ́sà lọ́sọ́ otu dị òmòrì bụ anyị inena ne bọ̀bọ̀ anaghị ntụ mòrì nọ na nọ ka daka e n'azɛ ŋo omori ɛn'azɛ aza rɔb ɛn'azɛ ŋo omori ɛnum e omori bɛni bɛ si bi kete yɛ ŋo bɛni bɛ omori ka ɔnɔ yɛ ne ŋo awo nini ɔnɔ ɔnɔ yɛ ne ŋo awo do omori

kaayewa ewo ntomori tẹwa atazirema kaye enemivenu kẹwunini ewuna ewo ntomori atazirema sominini muslimu vinini muslim islam wasade yomori mitata sikọtù ntomori ni tọsọmọ náà máa sọ ihe wa kaye ẹnẹrẹvinire ọ̀nà náà ẹ̀ẹ́dínní islam ẹ̀ẹ́dẹ́bí àmàlẹ́kí islam ọ̀nà náà. kàkí islam ọ̀nà àníbì musa mẹ́n kàkí islam ọ̀nà àníbì isa mẹ́n bẹ́ẹ̀ sọ anábàá muhammad sallallahu alaihi e wa sallam islam ọ̀nà yà áyé dáná yà áyé àbánubọ̀bọ̀ ní kẹ̀rí ní islam ni mọ yẹ tẹ̀lé gẹ́rọ islam èdè iná fọlá yẹ kọ́bálà mẹ́nu ọ̀dà tó islam islam islam ka ومن يبتغي غير غير طريقة دينا رتوا معنا أنا سنه فما هذه أنا أنا مريبك ومن يبتغي ومن يبتغي غير غير الإسلام إسلام أبي أنا وهي مريفة ما بيبي أي أنا هاويو دي كان القرآن هو دي أمسان أمري أكاك ومن يبتغي شيئا ومن يبتغي غير الشيعة دينا أبي ومن يبتغي غير الطريقة دينا أه، أحمدية علينا أحمدية أمري أكاك ومن يبتغي غير أحمدية دينا لا تنتمر الله عليه وسلم omori kọ̀ọ̀dọ̀ tọ́lá bẹ́ẹ̀ ní sáré ní islam ọ̀rẹ́ bẹ́ẹ̀ kakọ̀ náà ọmọ àmà dáhà kàfẹ́ náà ní ṣíyà àbẹ̀mọ́ àmà dáhà kàfẹ́ náà ní tàríkà àbẹ̀mọ́ àmà dáhà kàfẹ́ náà ní àmàdíyà omori ọmọ nìka wọ́n mọ̀ jẹ́ tàbí záyọ̀ islámi dìínì islam ọmọ nínú tọ́lá náà àfájọ́ wà sá ẹnẹ́ẹ̀mà kí islam fálà yìí yóò kọ́

àti almasi ibn maryam omori kìtàkàdù abárahùn warọ̀bánahùn àríbában minduniláhìn walmasi ibn maryam wà máa umiru ilá liyabudu ilahan wahidan láìláha ilahu sobihanahu amma ayòṣirikú ìtàkàdù abárahùn omori kan mọ̀ bọ́nà ni ẹ̀ẹ́bàrí eh, ọmọ yìí ní wẹ́nì ní wọ́rọ̀ bá nàmú àtànánáwà náà hẹ̀kọ́ mórí ní wẹ́nì ní àrùbáwá mímú nìlá ẹ̀ bàràwá mórí ẹ̀ náà wọ́n mórí ọ̀ntẹ́tẹ́ ẹ̀ bàràwá òbí anáwọ̀rọ̀kẹ́ náà ẹ̀fàfà anáàkọ́dá ẹ̀wá ọ̀fẹ́bìrẹ́ mọ́ mórí yìí wọ́n lè mà sí habna mariam ànkẹ́ ni mẹ́rẹ́ yìí bàràwá anẹ́bí ìsànàbùsí mariam dẹ́ bàràwá mórí yìí wọ́n máa umiru ilẹ̀ lè yàbòdò ìlàhàn wàhìdà ọmọdé kẹ́yìn sẹ́sẹ̀ kọ́mà ìwà ọ̀sá parikẹ́ hẹ kọ́mọdé ọ̀nyẹ́rẹ́ gẹ̀nẹ́gẹ̀nẹ́ hu láìláha ìlàhù ọmọdé kẹ́yìn òyìn àṣọ náà wọ́n ẹ̀kọ́ ẹ̀bọ̀ náà mọ̀rí yọ sọ̀bẹ̀hánà ọ̀nìmìbá náà mọ̀rí ẹ̀ máa yẹ ṣìrì kóòd ẹ̀bọ̀ náà mọ̀rí ẹ̀ náà sọ́sà bẹ́rẹ̀ yìí hẹ̀kẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí ṣìrì kú kọ́ni rẹ̀. látún tó mọ̀rí ni. ni mìíràn bá tó ra kàyé ini injili yohana chapter 17 verse 4 an kome mezena. oka alhayatul abadiyya ana da hitina tibe an ya budu ka an tallahu adaka odi kai ana hanini eheke wo muri on yaran kene kene wa anna yasu almasiha alladhi arsalta odi ka annabi isa e ono bozono toton o intaka benni doba ini injil gospel barnaba Eh, gospel yi yohana ne kaisa ne lori ba yi ni gospel ne barnaba ne barnaba ni ujan kiwo ne kakɔ ɔgura ne bi yi sɛ tɛtɛrɛ ne ujan kiwo ne bi yi sɔɔbi dɔgbori atɛtɛ bɛɛ ne bi yi sɛ sire ya ne ɔbɛ yi ni ini gospel la ne ini wa ini cakanda ka ye lɔma akɔla kɔlɔwɔ adama ɔmori mɛ tuna ne bi adama natara adama yi la fi sama da ne bi adama do kana esi sama ɔmɛ kana esi sama fa wajɛ dama tuban do ne tu ka tɛrɛ ne sama ka ye. لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله إني إذا سمعه كيف أمري محمد رسول الله أنا محمد أنت أمري هذه لا نبي آدم أبا يرمي ما كيري كري وهيكو أي بابا بابا أمري متونان دو كان إسامة إسو تكوي إنسامة ونون لا إله إلا الله محمد رسول الله فقال آدم اوكي ده نبي آدم دوكا يا رب هو إيوه ومولي من محمد أنا من محمد أنا فقال له الله تبارك وتعالى ومولي أنما أمي أنبا أرون غبا دوكا هو أحد أبنائك او يدي أذن يرى إذي رمرما إجاو ما ما نهدي إذي هو أذن أبوافه مبا شوك ويتا إمي توتو ليخلص ليخلص به الناس من عبادة غير الله وبعض أنني ها de ha hụrụ ni hɛte sɔsɛ na ɛyɛ wɔn mɔri yi dɛ ne omi baa na hɛnini ɔna ɔmɔri baa se muhammad bama akɔɛtɛ ɛn dɔn ya na na hɛnini ɛni hoho na na ɛyɛ wɔn ihe. yi. gospel ne barnaba ɔne ikota no sɔtɔ tɔ mu wobɛbɔ ije kàrẹ́ nípa níbi ìsà lómúrí ọ̀nà wọ́ta àdọ́ ìrìn àná níbi ìsà ọ̀nọ́wà àkà ìjẹ́ ànyẹ́wà ni hún ní sẹ́nà kúkú a anámẹ́hẹ̀ ní kúkú ọ̀ lómúrí dọ́ka yìí mákànà

onye gwọhụba onye diputi ee eh, onye vice onye asistant wekeudo ụwa onye vice president onye vice omorihọ onye deputy governor onye deputy omorihọ onye assistant director onye assistant omorihọ لا إله إلا الله إذا قضى أمرا فإنما يقول له كن فيكون إذا قضى أمرا ìjọ mọ̀rí ọ̀rọ̀ àmẹ́ta ẹni rẹ̀ lọ́rọ̀ àkádàlẹ̀ rẹ̀ àbísọ́nyẹrẹ àmà ìmẹ̀kẹ́ náà ti káyé ayẹ̀kùfẹ́ ìnàmẹ́ ẹ̀kú làwọ̀ dọ̀mọ̀rí káyé rẹ̀ àmà ká kọ́m bí mi sọ fáyàkó lọ́ọ̀bọ́bí lọ́ọ̀bọ́bí lọ́ọ̀bọ́yà sàmáyọ̀n kọ́nfẹ́ ẹnikóró kònyẹ́rù ní mọ̀rí yàn wọ̀ sama kumfa yakun na umuri su tunana etes kumfa yakun ọ̀dà kumfa yakun aljanu kumfa yakun osopa kumfa yakun ireta kumfa yakun ọchị kumfa yakun enyi kumfa yakun abali piti kumfa yakun ọ̀dọ́ náà ó sì kẹ́ wọ́n ọ̀dí kúnfà ẹ̀kún ẹ̀yìn tó múrí kẹ́ wọ́n ọ̀dọ́ ọ̀dẹ́ wọ́n ọ̀dọ́ ìjọ́ múrí ọ̀dọ́ sì mọ́ta kẹ́ wọ́n ọ̀tá kúnfà ẹ̀kún nínú aláàtẹ̀ tàà ìsìlọ́tì tó mú rí yìí ìsọ́mú rí ọsí kan náà dọ̀ka kàmánìlè dọ̀fọ́fẹ́ dọ̀fọ́fọ́fẹ́ rí ọmọ bá báyà ìlú láìláha ìlàlá dìmìrẹ́bà veikọ̀ mìrẹ́bà sẹ́rẹ̀ àmì mìsí veikọ̀ anáhìkújẹ́ tẹ́ nìní anáhìkújẹ́ tẹ́ anáhìkújẹ́ tẹ́ anaghị ekori anaghị ekwu obekwe ọdụ obekwurahụ obekweruwa obekwenene láti ohun tí ó mọ̀ rí nìyí. Màá rí bàbá yìí káwà máa ká àyẹ̀wá káyé. Ebébè Ke ya ká ẹ̀nẹ́ni ni hù lórí ọ̀yẹ̀ kẹ̀. ihe orí na náà ní hẹ̀kẹ́ yìí lórí ẹnẹ́ ní rẹ̀hìn náà jẹ́ à ń ké sánábà hẹ̀kẹ́ tá a yẹtẹ́ ọ̀nà ọ̀bọ̀ mu kata bọ́ọ̀dì sọ kata náà ń ká òrùkọ tá a yẹtẹ́ ọ̀bẹ náà hẹ̀ kórì ó tá a yẹtẹ́ orí ẹnẹ́ hẹ̀kẹ́ ó tá a yẹtẹ́ ẹnẹ́mà ní ìrẹ̀rẹ́ sọ tẹ̀tẹ̀rẹ̀ ìrẹ̀rẹ́ Eh? onye na eme na aheke ụlọ omori ọnịrọ dị nọ enu katanọnyọ omori ọfụma nọ nke bụ ọna bee ewa eh, na bee nọ ọcha na mere ntu ụna na bee ebe a kwụsị ọwa tụbụ heke, ewa na sị ọwa tụrụ na ewa kata ọnụ ewe nyere onye hue ọnụ ewe erete na ọnụ rete ewa ahụrụ ịnọ na ọhụrụ akawa ya tụrụ ọma biro

أمري واتخذوا من دون الله آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا واتخذوا من دون الله آلهة أمريكا نهنني أنا زي سوسا يا هيكا ومن أمري أي هيكوري يا هيكونا نبي ọjọ́ náà onye ntú ọ̀nyẹ́ náà kọ̀ mi ẹ̀yà ahẹ̀kẹ́ àmtutù ẹ̀yà wa ìrapà wa àgọ́ wà ahẹ̀kẹ́ wa ìmọ̀ e, wa ahẹ̀kẹ́ wà àgọ́ orí ẹ̀gáyé wà ahẹ̀kẹ́ láìláha ẹ̀lọ́lá láyàkùnlùkùn ṣe àn wọ́n yóò kùnlẹ̀kùn ọmọdé kò nukwu na je enyu na une nezo mo enyu na nyenye nezo me wa hum yukhlaquna enni vuna ono mori me en woten vuna ولا يملكون لانفسهم ضرا ولا نفعا omori kabile mama enenyu kata urie nenyu kata e keton kata nyenyu bokana ko be yenwe ni abika anyi aha avamfane ne kutenwe ni

ẹnu náà a àwọ̀rọ̀ káyẹ ojú ẹ̀nà mú hẹ́ náà fú ẹ̀rà pàdé ọ̀túndé àmtùtù ẹ̀ bàbá bàbá ọ̀tọ̀ onye ọkùnrin ìrìn yẹn nínú ẹ̀yìn súnmọ́ ọ̀bùnmẹ́ wàlá wàlá ọ ma na aheke ori amtutu ogbo ona lo kosun o ijo su ijo da kama ni su do mori ona ra ba owe ta e do e maka yo mori ko mori sa do da ori ha mo we ma su ha bare ma ya o mori u bere so so na kwete amtutu e wo me era pa wa wa me ori ni wa wa me ile ka yo àkúrí irọ́ à ẹ̀yẹ́ dì mẹ́ ìbàjẹ́ irú yìí ni ni wákà wọ́sẹ̀ ẹ̀nì tó mà kí dú ní ọlọ́tún zero pínlẹ̀ rẹ̀ ní ní dèrè aṣọ àkùjẹ́ ní ní èmi rẹ̀ إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين أنا بني أنا بني سلطة أنتم مريدني أنا بني ɛkɛnɛ ɛwɔ se a ɛte na yiri no kɔmi isan ne bi ne na ɛdɛ pe ɛwɔ pe na ɛfɔ na ɛmɛ de ne abu yɛ tɛ na adɔri yɛ ntɔ yi wa na kika de gu ɛrɛ fa no anyi kɛtɛ na bɛ ne ne ɛgba mi de na mi wa. من الواحد من الجبار من السلام من القدير من المنتقم من المنتقم من المنتقم الله الله الله ما تنتم الله يا الله الله muri anababa yaini قل لو كان معه آلهة كما يقولون إلى ذي العرش سبيلا سبحانه وتعالى أما يقولون علوا كبيرا يا الله يا الله يا الله يا الله يا الله لا إله إلا الله آه أنا هاي نبيو dúpàrà dúpàrà ọmọ orí ìhùn ní ní wà mọ́ sáàmì ní múrí ọmọ bọ̀ fọ́ra ní máka máa hóró wọn ọmọ àbáfẹ́ ẹni dí máa mẹ́tù dáàjí muri ama wọn ọmọ ẹpẹrẹ wọn de de de eyi tsi gaba abi yɛ ɛkplɔ nu alukora na ayi la nu tɔ ɛnyɛ mɛ eh. ka ɛɛ ɛdá ama kora na abi se ayɛ ko bɛ kora na ayɛ aba ne yɛ kora asalatu ntomori nini aa ina nye papi rɛ ya kare ɔyina ɔyina ɔyina abara iidi iidi ɔbanyi ɔyɔ banyi ɔyɔ checkpoint. ya adori nu zana omori osi ohọ ya nọ abe ẹdọn ee ọkari abi àti langa ayé wọn nọ àti rake yẹ rake lọtọlọtọ nǹkan omori sí ẹ̀yọ́ lọ sí mẹ́nà nínú ìzòwò ìrọ̀ àwọn ẹ̀yọ́ sí mẹ́nà nínú ìzòwò ìrọ̀ àkẹ́ ọlọ́nyà

ewe anyị ebe ọzọ karịrị ọzọma na rekọda azọ senyere kwọ abada maara ọsẹ dọ eyi Ee ihe ebe enye wa na njem zunan uwe uwe na mkpọrọ awọ masuwuri masuwuri do ọrụ karị abirek na-aga osi ya

danyi ka yi rẹ sùn anibira ka ọtí àti mmenyiri ọdẹ masọrọ ọdún mmenyiri ọdọ ọbẹrẹ mọ nọ ẹwọ ọkọ gbogbo náà mo rí ìmẹ yìí nira yọ nọ nira yọ nọ ìtọ́ mọ́tò pọ́ọ̀lì nípa ìwé yáyà ọgbọ́n náà mo rí ìmẹ yà yà kó mo rí yà

ene wetiri ɔne kɔn edi agohi na na asɔ yasimɛta ne kura ɛwɔ n'anya la deɛ kato ala na akɔkɔ ayɛ yɛ akayɛ akato anere mɛ muri anaba ɔba yɛ okyɛn wala ni yɛtɛ ni nigeria muri ɔha yi o muri anaba ɔha yi yɛ yɛrɛ kɔ yɛ yɛrɛ yɛ yɛrɛ nyina na ɔrɛ yɛ yɛrɛ yɛ sikɛrɛ na ɔrɛ tɛtɔ ɔma muri ɔha yɛ ɔwɔ hɔn na nana muri ɔha yi ni yɛ yɛrɛ yɛ àrídò òdòrí sí èrí náà ni o ẹ̀kẹ́ níbi ẹ̀dọ́ kí ẹ̀kọ́wọ̀n ẹ̀rítọ́rọ̀ ní mẹ́rẹ̀mẹ́rẹ̀ kẹ́ọ̀nà ní yẹn ní sí rẹ̀ wà ẹ́ ìrẹ́núzẹ̀ ọ̀nà òwúzẹ̀ ọjà rere ẹ̀rẹ́ à ń tọ́ fáwọn ajẹ́rẹ́ náà wọ́n ra ẹ̀mẹ́ mẹ́rìsìkẹ́ mẹ́rin mọ̀ ẹ̀rọ ẹ̀rọ náà ní mẹ́rìsìkẹ́ mẹ́rin òní náà ẹ̀rọ ẹ̀rọ ní òmùrí ọ̀nàbọ̀ ọ̀bọ̀ mẹ́rin àpáyọ ẹ̀rọ ẹ̀rọ ní mi amen amen fúnma amen ọ̀nà òrí wùnà ya òmùrí òsì ìwọ́dí etí yẹn wẹ̀ tọrọkọ̀wọ̀ ní kayàtọ̀ ọ̀sùnmọ̀ nkọ̀bọ̀ kókó buri ada heka inwe hini oda wa inwe hini oda duwa inwe hini abe sọrọ ra ko mori inu inu ramadan omori anaba si ọrọ ra o omori anaba si ọrọ ra o sọrọ ra ko mori inu iza omori anaba si ọrọ ra omori anaba si ọrọ ra amen. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سيفا تقام كجبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد الكيد من اراد ان يكيدنا عليه وهول المكر من اراد ان يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذه لم شديد اللهم رحمة بينك بنا راهب ولا تعذبنا في امثالنا قادر اللهم ارزقنا فيما جرى به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما ملكا كبيرا يا هل يا قيوم أنت المرتجى كل نصير وكن مؤين وارحمي أنت المنقذ وأنت المستعان به فانصر عبيدك بالعزاز والكرم وإن عصى أو جفى عمدا بشهوته غلبت عليه فأنت رب ذو الكرم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا مقاما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة آبائي وسعة رزق وزيادة علم وإيمانه وشفاء مرضه وشفاء سقمه وذهاب مرضه وذهاب سقمه وذهاب إلته وذهاب ورمه وذهاب علمه وذهاب وجمه وذهاب وجعه وأن يقلد الصالحين فعل لما يريد وجل آخر كلام الذي قال لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم